ìjẹ́ <laughs> ẹ ti gbọ́ pé àpapọ̀ yorùbá nation wọ́n ti gbéra lẹ̀ wọ́n ti dìde láti ìlú uk. lábẹ́ alákòóso bàbá wa akíntóyè. àti bàbá wa ìgbòho ọ̀sà. èyí ni láti sọ fún gbogbo ọmọ yorùbá nation nílé lóko káfàtà. pẹ̀lẹ́ yóò jọ́ kejì tá a sọjọ́ bí bàbá wa ìgbòho ọ̀sà nílùú uk tán. ní àpapọ̀ gbogbo yorùbá nation ni wọ́n gbéwèé lọ sọ́dọ̀ àwọn tó dà wá pọ̀. ní bàbá wa akíntóyè wọlé tó sọ́dọ̀ àwọn Miliki àti Yorùbá World Radio. Pẹ̀lú ìfẹ́lódùn lápapọ̀. Èyí ni láti sọ pé wọ́n ti tẹ́wọ́ gba ìwé tí bàbá wa Akínbánjí kọ wọ́n ti tẹ́wọ́ gbà nílùú UK. Bó tilẹ̀ jẹ́ pé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ti sọ fún wọn pé ogun là gbé bọ̀. Àmọ́ wọ́n rí wa lọ́mọlúwàbí wọ́n tẹ́wọ́ gba lẹ́tà náà lọ́wọ́ wọn. Ó pọ́ pàtàkì fún gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nílùú UK káàfọ̀tà pátápátá.